Kólósè orí kẹrin. Ẹ̀yin ọ̀gá, ohun tí ó dára àti ohun tí ó yẹ ni kí ẹ máa ṣe sí àwọn ẹrú yín. Kí ẹ rántí pé ẹ̀yin náà ní ọ̀gá kan ní ọ̀run. Ẹ tẹra mọ́ àdúrà gbígbà. Ẹ máa fi ọkàn bá àdúrà yín lọ. Kí ẹ sì máa dúpẹ́. Ẹ tún máa gbàdúrà fún wa. Pé kí Ọlọ́run lè ṣí ilẹ̀kùn ìwàásù fún wa. Kí a lè sọ ìjìnlẹ̀ àṣírí Kristi nítorí èyí ni mo fi wà nínú ẹ̀wọ̀n kí ẹ gbàdúrà pé kí n lè ṣe àlàyé bí ó ti yẹ ẹ máa gbé ìgbé ayé yín pẹ̀lú ọgbọ́n níwájú àwọn aláìgbàgbọ́ ẹ má ṣe jẹ́ kí àkókò kan kọjá láì jẹ́ pé ẹ lò ó bí ó ti yẹ ọ̀rọ̀ ọmọlúwàbí ni kí ó máa ti ẹnu yín jáde nígbà gbogbo ọ̀rọ̀ tí ó bá etí mu kí ẹ lè mọ̀ bí ó ti yẹ láti dá ẹnikẹ́ni tí ẹ bá ń bá sọ̀rọ̀ lóhùn ojú kíkọ́ sí àyànfẹ́ àti arákùnrin wa yóò fún yín ní ìròyìn nípa mi ìránṣẹ́ tí ó ṣe gbẹ́kẹ̀lé ni àti ẹrú bí àwa náà nínú iṣẹ́ Olúwa nítorí èyí gan ni mo fi rán wá sọ́dọ̀ yín kí ẹ lè mọ̀ bí gbogbo nǹkan ti ń lọ fún wa kí ó lè fi ọkàn yín balẹ̀ mo tún rán Onísímù ọ̀kan nínú yín òun náà jẹ́ àyànfẹ́ àti arákùnrin tí ó sì ṣe é gbẹ́kẹ̀lé gbogbo bí nǹkan bá ti rí níhìn ni wọn ó ròyìn fún yín arisitakosi ẹlẹ́wọ̀n ẹlẹ́gbẹ́ mi kì í àti Mark ìbátan Bánábà ẹ ti rí ìwé gbà nípa rẹ̀ tí ó bá dé ọ̀dọ̀ yín kí ẹ gbà á tọwọ́ tẹsẹ̀ Jésù tí àdàpè rẹ̀ jẹ́ jọ́sítù náà kí yín àwọn yìí nìkan ni wọ́n kọlà nínú àwọn alábàáṣiṣẹ́ mi nínú iṣẹ́ ìjọba Ọlọ́run ìtùnú ni wọ́n jẹ́ fún mi Epafrasi ìránṣẹ́ Kristi Jésù ọ̀kan nínú yín kí yín nígbà gbogbo ni ó ń gbàdúrà kíkankíkan fún yín pé kí ẹ lè dúró ní pípé àti pé kí ẹ lè kún fún gbogbo ohun tí í ṣe ìfẹ́ Ọlọ́run nítorí pé mo jẹ́rìí rẹ̀ pé ó ti ṣiṣẹ́ púpọ̀ fún yín àti fún àwọn tí ó wà ní Laodikia àti ní Hierakoli. Lúùkù àyànfẹ́ oníṣègùn àti Démásì kí yín. ẹ kí àwọn arákùnrin tí ó wà ní Laodikia ẹ kí Námífà àti ìjọ tí ó wà ní ilé rẹ̀ nígbà tí ẹ bá ti ka ìwé yìí tán kí ẹ rí i pé ìjọ tí ó wà ní Laodikia kà á pẹ̀lú kí ẹ̀yin náà sì ka ìwé tí a kọ sí àwọn ará Laodikea ẹ sọ fún Akipu pé kí ó má jáfara nípa iṣẹ́ tí ó gbà láti ọ̀dọ̀ Olúwa kí ó ṣe é parí ìkíni tí èmi Paul fi ọwọ́ ara mi kọ nìyí ẹ rántí pé nínú ẹ̀wọ̀n ni mo wà kí oore ọ̀fẹ́ kí ó wà pẹ̀lú yín.